bó ti wọnú mọ́sáàsì ó wá ṣe nábìlà tá a mà sí táyà tòlè bàtìjì ó ṣe nábìlà tá a mà sí táyà tòlè bàtìjì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti fẹ́ kí olùkọ́kọ́ jùlọ ó jẹ́ pé mọ́sáàsì ńlá ni ẹni wá ṣe nábìlà táyà tòlè bàtìjì láti ọ̀pọ̀ ṣe tí ò bá mu. jama àlàyé kan wọ́n jẹ́ ká kíyèsí níbí yìí tó bá lọ jẹ́ sí wípé ẹ̀yìnlá tí wọ́n tọ́ka sí yìí ni azọ̀gbẹ́ ni tó ṣe bẹ́ẹ̀ lámẹ́ni àbídàlẹ̀ torí kíni torí wípé láyàtà wa hàmù tí wọ́n sọ yẹn olùpadà kú ọ̀bẹ. àwọn kan bẹ̀rẹ̀ pé tá ànẹ́bí ò bá ṣe é ànẹ́bí kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé ká má máa rò pé nǹkan yẹn tẹ̀lé ẹ wọ́n tarawí ẹ rí i pé ṣùgbọ́n tí anabi kì í táwọn jama kì í lẹ́yìn rẹ̀ anabi sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kejì ṣùgbọ́n pàtó padà yá anabi padà dé kẹ́ni anabi padà kì í má ní jama. àlàyé tó wà lábẹ́rẹ̀ náà ní pé kẹ́ni kẹ́ ẹ má wípé ó ti dọ̀rọ̀ àyàn lé lórí táwa ti kì ní jama àbí kọ́lọ́ wọn bá sọ pé ká kì í jama. ṣùgbọ́n ilà ilé yẹn àbáwá ọlọ́run ti fi ni wọ́n ń pa àwọn èèyàn pọ̀ sẹ́yìn ìmáàmù kazusu láti máa kí. torí ìdí eléyìí alẹ́ máa tọ́ka láwọn nǹkan míì ẹ̀rí wà lórí ẹ̀ náà àwọn nǹkan míì tó bá ti ní ńlá tó mú àlàyé ẹ̀ lọ́wọ́ ẹ̀ẹ́kejì táwa tún rí pé àwọn tí wọ́n ṣe yìí mínífùlà báyìí rọ̀ṣìdì anábìínà ti sọ ọ́ lẹ̀ alaykum bisunnati. وسنة الخلفاء الراشدين المهديين أدوا عليها بالنواجذ eléyìí ọ̀dàrú rárá torí kò lè pàdé àwọn àbá òní bídíà míì tí wọ́n máa sọ fún ọ ní wípé owó tá à ń sọ àwọn náà lè máa fẹ́ tọ́ka sí i ẹ̀rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tààrà nínú àwọn abísẹ̀ rí wọ́n lè tún mú yìí náà wá gẹ́gẹ́ bí èyí tọ́nà bá ní ọba ti sì hé gbọ́ àbóhùn náà ti kásílà kan tọ́wọ́ ara làyè yẹn mú jáde ń káwọ jẹ́ kó yé wọn yìí pé àwọn nǹkan tí wọ́n fẹ́ tọ́ka sí táwọn jẹ́ ọ̀kan náà àwọn sọ̀rọ̀ bàtà nẹ́bí sọ yìí gbọ́rọ̀ tí wọ́n bá ṣe ìlànà mi ni. bákan náà àwọn ìlà tá nẹ́bí mú wá lórí àwọn nǹkan wọ̀nyẹn tí ìlà yẹn bá ti kúrò ńbẹ̀ á rí i pé àwọn òmíì torí bẹ́ẹ̀ ó ti wọlé sábẹ́ mímọ́ ní sẹ̀rí àtẹ̀lẹ̀ islam nígbà tí o bá ti jẹ́ pé àlékún táwọn afóńsè àwọn òde bá àwọn afóńsè bídíà tí wọ́n sàlàyé. wọ́n ti fẹ́ bọ́ sí kókó mi. wọ́n bá yín làárọ̀ jà ìlànà sílẹ̀ ìpadà bá ta àyè sọ́ọ̀lì yàbí. wọ́n ti mọ́kọ̀ wá sábúrú mbẹ́ o. káàkiri gbogbo sí nábìlà lẹ́yìn pàtàkì kí irun yìí dì tán. bẹ́ẹ̀ yẹn bá wá dé nulẹ̀ rẹ̀ ńkọ́ wọ́n ti kò sábúrú kí irun sí nábìlà lima rawa ahmad wa ghayru anna nabiyya sallallahu alayhi wa sallam wọ́n torí kan sí àbáwá imamu ahmad tún gbà wá ní àdéhùn náà ni o pípẹ́ ní anabi sallallahu alayhi wa sallam tí anabi bá padà délé wọ́n ní mina lè ẹyìn níbi tó ti lọ kírun yìí di sọ́la raka bẹ́ẹ̀ anabi ó kírun raka méjì táwọn bá darí wọlé láti ti lọ kírun yìí anabi máa kí raka méjì. eléyìí náà pé tá a bá ń sọ pé kò sí nábìlà lẹ́yìn irun èyí ìyẹn níbo ni masiji tàbí gírun tètè pé tẹ̀ bá wá wọlé pé èyàn lè sí nábìlà nígbà náà. wàyí sọ́nù àtúwẹ́bọ́sí kókó mi wàyí sọ́nù lè máa bá àtàtì sọ̀ látọ̀lẹ́ yìí àwòbáàdà òbáàdà a kọ̀dọ̀ òhà àlá sèfàtì à ẹni tí rákàtà àbí rákà méjì bá bọ́ fún níbi ìran ẹ̀yìn báwo ni yóò ti ké báwo la ti san padà àlàyé ilé ìlànà ẹ̀kọ́ sí. wọ́n ní wọ́n ti ní súnà bẹ́ni tí ìran yìí di bọ́ fún àbí rákà kan ló bọ́ fún ni. nínú rí i kóńtọ̀ ń kó san padà gẹ́gẹ́ bí olùsè bọ́mù. bí a yóò ara kàbẹ́ olókìlá kàbẹ́ jì bí a àzàwáyé pẹ̀lú aláàkùbárò eléyìí tí a máa ń ṣe tó wà ń bẹ̀ yẹn wọ́n nílẹ̀ ànàkọ̀dọ́ a yá kìí. الأهداف لأن القضاء يحكي الأهداف كلمة يحكي هنا بمعنى يشبه يشبه الأهداف طبعا اللي هو عارف إن يلوم بعضه بيسبيه وتنتقى التشبيه لأنه إذن البلاغة nígbà tí wọ́n bá ń ka àdáàtù fún yín wọ́n á máa fi láwùjọ haka áwùjọ hákì wọ́n á máa mú wá bẹ̀. kò sí jáwé bẹ̀rẹ̀ pé kẹ́kẹ́ ẹ̀rí pé káf lìmọ́dá lè tẹ̀síbí mẹ́sìlú náà ń kọ́ lè tẹ̀síbí tàmásùlù náà ń kọ́ tùmásìlù náà ń kọ́ lè tẹ̀síbí àyà náà yá sí fi sífàtì lùmọ́dọ́rì wà àyà náà sí fi sífàtì وبأداة التشبيه أسماء وفيها أيضا الأفوال وفيها أيضا الأرض nínú èdè tó jẹ́ àfáàlì nínú ẹ̀ ní yaaki ló wà tó wá títí gàmùdọ́rì ṣùgbọ́n wá lómi yìí pé ó jọ kí ni yóò máa jọ bá a ti mú un náà ní bí abẹ́sẹ̀ tètè bákan náà wọ́n ní wàlí umumi qawlihi sallallahu alayhi wa sallam torí ọ̀rọ̀ tá ànábì sọ tá ànábì sọ fún wa tọrọ náà ti jẹ́ gbèsè ìyẹn ni pé ọ̀rọ̀ yẹn ó kó gbogbo kan lẹ̀ tá. ànábì bá máa adraktum fasallu ẹni tí wọ́n kírun dùn ẹni tí wọ́n lè kẹ́ni ẹni tí wọ́n kí irun dùn alimasibu ayé alẹ́dì bá a tàbí hu bá a àrkáàní sọ̀lá. fama adraktum èyí tẹ́ bá wá bá nínú òrùn náà arábìnrin fasọ́ lu ẹ̀kí wọ́n máa bá a takùn fa àti mọ̀ ṣùgbọ́n ìtọ́ bá bọ́ máa yín lọ́wọ́ fa àti mọ̀ ẹ kọ̀m̀plìtì ẹ̀ ìyẹn ni wípé ẹ máa tẹ̀síwájú níbi eléyìí tí wọ́n ti sálámà yẹn ẹ̀yẹ máa tẹ̀síwájú ń bẹ̀ fàátì mọ̀. àdìsí àti máa sàlàyé rẹ̀ fúnra wa wípé rìwáyà kan bẹ lórí ẹ̀ òun làwọn máa ọ̀rọ̀ lé lórí wípé. ìwáyà tó gbà wá òun sọ fún wa yìí pé òun ò mú láwùjọ fàtímù wá òun mú láwùjọ fákúdú òun wá ìyẹn náà ni ó bí madhab àbúrò àbúrò ló bí madhab àwọn àfà abala. kọ̀dọ́wù sọ̀lá tẹ̀lé fáyítà. àwọn tí wọ́n lo rìwáyà fàtímù àwọn làwọn sọ fún wa yìí pé alátẹ̀síìbù ni ayé máa àdúrà fún èyí tẹ́ ẹ bá pẹ̀lú márùn tẹkùnù bí mọ́nsíláti bìdáyàtà sọ̀láàtì bí mọ́nsíláti bìdáyàtì sọ̀láàtì òun ni wọ́n máa bẹ ní ipò pọ̀ tẹ̀sẹ̀ ń bá ìrun rẹ lọ láti bẹ̀rù ṣùgbọ́n àti wọ́n lo rìwáyà ẹlẹ́ẹ̀kejì àwọn làwọn ọmọ sọ wípé èyí tí ó bọ́ yẹn gangan kàmá tùdínú tùdánù bá a bá ti jẹ gbèsè bẹ́ẹ̀ là á ti san kọ̀dọ́ọ̀rù lọ bẹ́ẹ̀ san ó mú wa àlá sí pátì bó ṣe bọ́ọ̀lù náà ló ti san. ìyẹn ló bàa lórí létí wípé kí n má pèsè ojú ìwà lórí eléyìí ẹni tó bá rákà mẹ́ta níbi irun ìṣáì tẹ̀pé rákà kan bọ́ fún abẹ́ẹ̀kọ́ sábàbẹ́ lo ìwáyà àtìmọ ìtumọ̀ rẹ̀ náà kó ti kí kan kan yókù yẹn pẹ̀lú ẹ pẹ̀lú jẹ́jẹ́ abẹ́bọ̀ ni yóò sì sàlá yóò sì sàlá yóò sàlá mọ̀. Ìwà kan lo ìwà ẹ̀fẹ́ bá kúndú pé yóò fẹ́ gbèsè ni o. Ìdá ní yóò ké bá sí àdókè yóò sì mú ké súra lè. Mọ̀gbálá yóò yé. Ìyẹn náà ló bá kápẹ́ ni tó bára kẹyọ̀ ọ̀kan tó kíra gà mẹ́ta. Ìwà ẹ̀pẹ́ ni tó lo ìwà ẹ̀fẹ́ àti mú ni ìtumọ̀ rẹ̀ ní gbọ́dọ̀ tẹ̀sẹ̀ kí lákẹ̀yẹ̀ ọ̀kan náà nìyẹn yóò kí lákàkà sí i yóò kú kéwú jáde yóò ti tìkúlẹ̀ yóò ti àtàyà rẹ̀ padà. tọ́wọ́ á dìde ẹlẹ́ẹ̀kẹta yóò fi jẹ́jẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ náà yóò fi jẹ́jẹ́ ìtumọ̀ rẹ̀ nìyẹn. ṣùgbọ́n bá tó dún ìtumọ̀ rẹ̀ ní wípé lákẹ̀yẹ̀ ọ̀kan yẹn ìyẹ́kà tí ó kéwú sókè tẹ̀léra wọn ń bẹ̀ tọ́ba yẹn tuntun ṣe tán ìgbà yẹn yóò tó òkú lẹ̀ yóò tàtàyà rẹ̀ yóò tẹ̀ wá san lákàyè ọ̀kan yóò kù sí gẹ́gẹ́ bọ́sẹ̀ kẹ́ni pé lórí ibẹ̀ yẹn náà àlàyé tó wá náà yìí pé tí wọ́n fẹ́ tẹ̀lé àìhà sọ̀ látò náà lákàá méjì la máa fi jòkó ìsìláàmù wáyé bẹ̀rẹ̀ náà. gbogbo bí ó ti kí náà wọ́n ti kí lákàá ẹ̀wọ̀n náà àwọn tó kọ́ gbọ́dọ̀ jòkó lẹ̀ náà àdá àbàdà tó fẹ̀yìn àwọn ọ̀dọ̀ rárá kò nídìí ṣùgbọ́n ìtàlá mi ló bẹ̀rẹ̀ pé rìwáyà eléyìí ni à ń sàlàyé bí àwọn àbá àṣàlàyé kọ́dọ̀ kọ́ bá ṣe dáadáa fún àwọn àbá. wọ́n ní bàyíṣà bá a tọ́jú rakaata rakaata lu ẹni tí rákà kan bá bọ́ fún pẹ̀lú ìmáàmù àdọ́bà ilé awúrọ̀ yóò fi rákà àtọ̀ ní ìkànnì o eléyìí ò ní wàhálà nítorí pé rákà méjèèjì náà tẹ́lẹ̀ náà ṣùṣe ìbákan náà láàkì tẹkibíìrì wọn lọ́kàn lé jura lọ. wàlà bá a sa mẹkọdọ yìí ha mọ̀nfàrìdà àwọn máa jàmá a. mọ́kìbù àwọn bàbá lórí ọ̀rọ̀ yìí bí ni wípé kò sábúrú kéèyàn san lẹ́yọ̀ kọ̀ọ̀kan àbí kéèyàn san ní jàmá. wọ́n ní kò sábúrú mẹ́ẹ̀. kátó lọ bí àwọn ọ̀rọ̀ kan wáyé wípé ní ẹni tí ò rí yẹn kí ó tún wákàtí àbọ̀ padà sọ níwájú ẹni ká lẹ̀ lọ. kókó ọ̀rọ̀ mi wàlìkọ́n nọ̀bìlà wọ́n tún ṣe ní àtẹ̀kìbírù mutlaq wọ́n ní ká máa ṣe Allahu akbar láì fi gbèdéke sí i wọ́n wà lẹ́ni láyà tàkọ́ yẹ bí wọ́n pẹ́ tẹ́yìn wọ́n lélẹ̀ yìí òun náà ní nǹkan tá a sọ pé àsìkò kan láàmà ti ṣe é yẹ́rìfà yìí sọ́ọ̀tà èyí ó jẹ́ kó yọ ọ́ máa ńlá lè ń ta ọkùnrin nìkan láàfún nígbà láàyè léyìí kó wọn máa pariwo sókè láti ṣe. fàlà tẹ́jì àrùn bìhí fàlà tẹ́jì àrùn bìhí. hali ìta dọ̀mẹ́rù fẹ́ olùyìlá ìlànà ìta. obìnrin yẹn ò ní sọ̀rọ̀ sókè òwòlé bóun sókè tó ń bá sọ. fàyọkábìrù bíi lẹ́yìn làtẹ̀lẹ̀ èyí dẹ́yìn. wọ́n láwọn máa ń ṣe Allahu akbar yìí ní òru ọjọ́ ìdí méjèèjì fìkúlì aṣèrèsèlè ìjà ní gbogbo ọjọ́ kẹwàá oṣù dòlè ìjà nìkọ́lì ìta ara wọn lè rí ìwà láti náà rọ̀ lọ́wọ́ àwọn òbí láàrin oṣù tó ń rẹ̀ yìí wàlẹ̀ túkìlì ìjàta wàlẹ̀ túkàbẹ̀rù lọ́à àdáàmà àdáàkùn. ولعلكم تشكرون لعلكم تشكرون وتكمل العدة ọlọ́ni bó ṣe kẹ́tí pé ọ̀rọ̀ ilé tí ọlọ́run bá bọ̀ وتكمل العدة àánú àbá ni wọ́n ṣàlàyé náà na iṣẹ́ ìjọsìn náà tí yóò ṣe kó pé dáadáa. ọ̀rọ̀ àwẹ̀ ní bábọ̀ ló sọ kápá àwẹ̀ wa káka òǹkà rẹ̀ kó pé. bákan náà náà bá tán sàlàyé rẹ̀ náà kó bá ṣe iṣẹ́ ájì náà ni ká ṣe iṣẹ́ yẹn náà ká ṣe kó pé. kẹ́ ẹ máa wá lọ tóbi ti yìí. eléyìí ni wọ́n ti mú ẹ̀rí yẹn jáde pé kẹ́ńtì mọ̀tò náà wà á lè gbọ́ wá tó ká sí Allah ẹ máa gbé ọlọ́wọ́n bá tóbi wọ́n eléyìí ni ó bá bá sọ pé kí arúgbó yìí fèlbùyù wà lá àtúwà á máa ti kẹ́lẹ́mà Allahu akbar Allahu akbar á máa ti nínú ilé wa á máa ti tàbá tó wà láàrin ọjà kọ́dà wal masajid á máa ti nínú àwọn mọ́sálásí. وبكل نور يجوز به ذكر الله تعالى ọlọ́ba àṣìlára fáwọn afá wọ́n ti mọ̀ yí pé ìròrí ẹlòmí ò tún wáyé pé àà nígbà wọn ni ká máa ṣe gbogbo omi títa bá wọn tọ́lẹ́tì náà láti mọ̀ sọ̀lá àgbárù àwọn náà tó wá fi kéèdù sí i pé wà fi kó lè máa di ẹ gbogbo ààyè kọ̀ọ̀kan yẹjú sùn bí ìdíkìrù lọ tó lẹ́tọ̀ọ́ wípé àdìdá kọ̀ lọ́hùn bẹ́ẹ̀. هذا تعريف يخرج ماذا؟ يخرج الذكر في الحمام ó ti gbé kéèyàn kó wọn ṣe àṣkáàrù níbo ní ààyè ẹ̀gbin tí ààlè ṣe ń bẹ ó ti gbé jáde kó bẹ. wọ́n yẹ jẹ́ àrùbí yìí fil khuruj ila al-musalla èèyàn máa ṣe nígbà tí yẹn bá jáde ní ẹ̀ lọ sí mọ́sáàtì lima àkọ́lájà ohun àdàrọ̀ kùsùnì nítorí èyí tí àbá wa dàrọ̀ kùsùnì àbá aládé sì ni wọn tí wọn bá wa mú wa nínú ọ̀rọ̀ ànẹ́bì bàbá ìwò wọn ti kẹsà wọn nìkan o nínú àwọn àbá aládé sì mí náà àwọn náà tún mú ẹgbà wa ọ̀rọ̀ yìí wá. a ní ebi nà ọ̀nà látọ̀dọ̀ àbá wa Abdullahi bin Umar kọ́lọ̀ bá wa lọ sí àwọn méjèèjì ìyẹn àbá wa Abdullahi àti àbá wa Umar. anáwó káàlà ìdá gọ́dà yawm al wọ́n nígbà náà bí bá jí níjọ́ ọdún ìtúnu àwẹ̀ wọ̀yá òmẹ̀lẹ̀ láti ha àti ọjọ́ ọdún iléyà yéji àròbí tẹkọ̀bí àbẹ́bí wọn ti ọlọ́ọ̀ wọ́n sókè àti àyà ti àlùmọ̀sọ́lá títà náà bí dé títà àti mọ̀nkírun fún mi yóò kábẹ́rẹ́ anabi ose àwọn akubaru yìí àtàyàtì àlìjìmọ̀ sọ́rí fún mi yóò kábẹ́rẹ́ àwọn èèyàn àmọ̀ sí àwọn akubaru yìí àtàyàtì àlìkìmáàmù títí títí tí màá bò fìdé àtúndé padà fi ọ̀rọ̀ yìí lókè pé àbáwọ̀ Abdullahi bin Umar kánà ìdàgọ́dọ̀ yawm al-fitr tó bá ti jọ ìtúnu àwẹ̀ àti ọjọ́ ọdún léyà yẹ́jì arọ̀bì tẹ̀síbìrì àbáwọ̀ Abdullahi bin Umar wọn sàlá àtúmọ̀rọ̀ àtàyàtì àlìmọ̀sọ́lá tó bìdé níta àti mọ̀nkínú tó mọ̀ ìkábẹ́rẹ́. lẹ́yìn náà yóò máa sọ aláàbọ̀ látàyà ti àlìmọ̀ títẹ̀ tó jẹ́ ìmọ̀ tó dìde. wàbí sọ́hìn níbi ọ̀rọ̀ tíra sọ́hìn Bukhari àti sọ́hìn Muslim. wọ́n kàn án نعمر بإخراج الحجر wọ́n ní ajẹ́ nìkan ìyẹn tó ní fọ́tò wa pẹ̀lú tó ní fọ́tò àdìsí fún àríyá wa ṣáà wọ́n ní wọ́n máa ń pa wá láṣẹ pé ká jáde àdìsí ìyá ọmọ àbíyá òun náà sọ ọ̀rọ̀ yìí nǹkan àná ló ń lọ bí kúrọ́ọ̀jì àdìmúyẹ wọ́n pa wá láṣẹ yìí pé àwọn obìnrin tó ń ṣe aládàá oṣooṣù lọ́wọ́ káwọn náà ó jáde láti lọ kírun kódà tòun tí wọ́n wà fayúkà bírìnà wọ́n mọ̀ sàlátà bí tẹ̀síbírì sàlátà wárú làwọn ọmọ tá ń ṣe ṣùgbọ́n gbàgbà wa tàbá wa muslim wọ́n ní yorùbá bír na máa nà wọ́n náà náà wọ́n sábà kọ́ pẹ̀lú àwọn èèyàn bí wọ́n ti ṣe náà lò. wọ́n ní fàwa mustahabu máa fi í min ìdí ààrẹ ṣe ààrẹ ní islam wọ́n lé wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ títí torí etí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ti ṣàfihàn àwọn sáàmù sí símbọ̀ islam àwọn nǹkan tí ó hàn nínú àwọn ìjọsìn wa nínú islam. nítẹ̀síwájú ọ̀rọ̀ lórí eléyìí wà tẹ̀kíbírù mi ẹ̀yìn tẹlifítìrì káàmùsà aláàbọ̀ níbi irun ẹ̀yìn tẹlifítìrì ákàt wọn léléyìí ó kàn pápọ̀ torí ọ̀rọ̀ náà ta kàlẹ́ kan pé wálé tó kéme lólè ẹ̀dàtà wálé tó kábìrì lọ́ àlàmà àdáhùn. torí ọ̀rọ̀ náà sọ yìí pé ẹ̀ka òǹkà yín kó pé kérépéré ẹ̀rì eka òǹkà ààwẹ̀ yíṣẹ ń kàbọ ó pé pérépéré kése pé ìdá tọ́lọ̀ ń sọ bẹ́ẹ̀ kése kó pé o ìdá yẹn òǹkà yẹn àyà ànàkọ̀dìyẹ̀kùn títà wà ìṣòrí ọkọ̀dìyẹ̀kùn sàlàtì ó lè jẹ́ mọ́kàndínlọ́gbọ̀n gbà ó sì lè ṣe déédéé gbà náà kó méjèèjì èyí tó wà wù kó jẹ́ mbẹ́ ẹ̀dá wákọ̀dé kámù làmọ́dá wákọ̀dé kámù látẹ̀lẹ̀ ẹ̀dá òǹkà yẹn ti gbé náà nìyẹn tó bá jẹ́ twenty nine òǹkà ti gbé náà nìyẹn bó ti jẹ́ sàlàbí òǹkà yẹn ti gbé náà nìyẹn tó bá ti wá pé bẹ́ẹ̀ èyí tó bá jẹ́ ìbámu sí oṣù yẹn òun náà ni ọlọ́run sàlàyé fún wa ẹgbẹ́ bá wà bá ti sàlàyé pàtó kábíyèrè wà kẹ́ wàá lọ lè ṣe àlọ́ àtúwárúkẹ́ ẹgbẹ́ ọlọ́run kàdáàmà àdàkù lórí fóònù ti kẹ́ni o òun sàmìnà yìí tó ti kẹ́yìn ọmọ yìí pé àgbà ni àti àwọn iṣẹ́ ìjọsìn ọlọ́run nìkan là á ṣe fún àti fún kàmí. fọwọ́ bí ayé àkà wọn láti pé níbi ìrún ìdí ìdí ìlẹ̀fẹ́tẹ̀rì báyìí pé òun fi ń kan pa lè àná lọ àná rọ̀bì nítorí bọ́lá pa àṣẹ rẹ̀ ni níbí. tábàlọ́ lè wo sígà tó gbà wá a lè pe sígà tó amúrù ni wà lè tún kí mi lò lè ẹ̀ jà ká bírù lọ. táwọn àwọn ilé kéwù tá a ti kọ́ sígà tó amúrù tá a ti gbàgbé àwa tá a ti mà tẹ́lẹ̀ àwa tá a bá ti mà tẹ́lẹ̀ náà kọ́ máa jẹ́ mọ̀rọ́jà àrùkẹ́ sí gàtọ̀lá amúr mélòó ni o mẹ́rin abẹ́bọ̀ sí gàtọ̀lá amúr mẹ́rin ni a ní fíìlù làámúr tí ó wà ní sígà fíìlù làámúr gangan lápùtù fíìlù làámúr ṣùgbọ́n ǹjẹ́ òun lélẹ́yìí bí àrùkẹ́ kìí sùn òun lélẹ́yìí torí pé bíi lélẹ́yìí fíìlù mọ́tọ́rì fíìlù mọ́tọ́rì lélẹ́yìí mọ̀kọ́tẹ́rì níbi láàmùlẹ̀ amúrù tó papọ̀ mọ́ láàmùlẹ̀ amúrù láàmùlẹ̀ amúrù yẹn lọ́wọ́ ti sẹ́ áfùnún tó wà ń bẹ̀. a rí pé bí ìlú yẹn tó ẹ kọjá náà nìkẹ́ni tukmilun akimala ha yukimilu dọ̀míìrì mọ̀kàtọ̀bùn tukmilun. ṣùgbọ́n láwọn yẹn já nùnú yẹn dànù pé àmì jásùn ọbẹ̀ ní o asùn náà lè tún kìmì lówó òun náà ló ti fẹ́ níbi wàlùkù kábìrú lọ nùnú yẹn náà já dànù bẹ́ẹ̀ lórí láàmù làámù tó wọlé tó fi ìlú mọ̀dọ́rì síkà kejì nìyẹn síkà ẹlẹ́ẹ̀kẹta tó lè jẹ́ amúrù gbogbo tó wà tó wà wà pé amúrù nìkan ilé amúrù ni wábìlì wáàlìdé yìí ní ìsáàlà ìyẹn ní masdar anaif ànfíìlì làámù masdar tí ó mọ ọrọ léde bíi làámù òun náà máa ti tẹ́tí bíi làámù lè ṣe masdar ìsáàlà ìtumọ̀ ni pé asbin ìlà wàlìdé yìí ẹ máa ṣe dáadáa sáwọn òbí yín méjèèjì. فضرب الرقاب ضرب الرقاب ضرب هنا مصدر اي اضرب رقابا everyone في الامر إيه لي إيه تقول لي اسمه ماذا اسمه في الأمر حي على الفلاح آمين آمين بمعنى ماذا؟ استجب اللهم استجب àwọn nǹkan wọ̀nyí àwọn ọmọlékéwú àbìyẹn pani fún àǹfààní àwọn àtàǹdọ̀ lékéwú náà lè yọ ọmọ jẹ. àwọn abájọ pé wà ń bẹ̀ yìí pé ìtòmí jẹ́sí pé wọ́n nílẹ̀ á ná àmà rọ̀bì ìtòlùpọ̀lọ̀ ń pàṣẹ rẹ̀ ni òun làwọn abìmú jáde pé àti pẹ̀lú ọ̀rọ̀ kan wá pẹ̀lú kẹ́ni wálé sókè mélòó tó jẹ́ fún fíìmù lọ́rùn lárí mẹ́ láàmù yẹn náà gbé láàmù kẹ́ni o láàmù lẹ́ amọ̀. wàyà zíìdù ẹ̀yìn lọ́la adé a ní tẹ̀síwájú ọ̀rọ̀ yìí. ẹ jẹ́ ká mú díẹ̀ mẹ́ kábíta lódó. wàyà zíìdù ẹ̀yìn lọ́la adé a ìròyìn ìjìlá adé òun ó lè kún. bìmọ̀ṣẹ̀rọ̀ ẹ̀yìn yá ti sẹ̀kọ̀ bẹ́yẹ̀ pẹ̀lú ìṣèlófin ìmáa ṣe Allahu Akbar al-muqayyad bihi eléyìí tá a fi gbèdéke sí wa huwa at-takbiru alladhi shuri'a akpa kulli salati faridah eléyìí tí wọ́n ṣe lóbìnrin gbẹ̀yìn gbogbo ìrun ọ̀ranyàn kọ̀ọ̀kan bí jàmá àti tàbí ní ọ̀rọ̀ wáyé lórí eléyìí náà tọ́lá àwọn sọ̀rọ̀ nípa pé àtikárù jẹ̀má yìí ẹni tó bàbá mu wá pé kíni bí jàmá àti tẹ̀rí pé ní jàmá ṣé àwọn àti àtikárù yẹ sáǹtì ní jàmá sọ ọ̀yà díẹ̀ jù lórí àbíkọ́ ẹ̀ èjú dẹ́kọ̀ tọ́jú. fàyàlìkẹ́bi torí ìmáàmù ìlànà màmú ìmáàmù wọn máa wo àwọn èrò èrò ẹ̀yìn. ثم يكبر ما موسى الله أكبر والكبرون ولا ويلي نو سكينيو أو نو ما سي لي إمام على يليني بغسي إمام موسى أو يلي نو ما شي لي إمام إليه ني موكب بابا لوري ورنا wọ́n ní ma rọ̀ wáwù dára kóòtù torí àdìsá wa ìmáwù dára kóòtù ni kò o wọ́n mi nà bí sẹ́yìn bá wà kẹ́rù àtàkùn àtàkùn mi àdìs jáàbẹ̀rẹ̀ anáwó kánà ìdàgbọ́n làásùlù ha mẹ́ngọ́dá àti àròfà wọ́n tán anábì akírun ṣubú yìí nígbà tán anábì kírun ṣubú yìí gbà sí anábì kírun ṣubú yìí ní ìdájíjọ́ àràfà kí ló dábìlì sọ eléyìí torí pé ìrun àròfà tá anábì sì kí torí pé àràfà tá ṣe láyé mélòó ni jàmáà ẹyọ kan náà ni ájì kan náà lànà bìtì láyé eléyìí tí mo fẹ́ dàrú mọ́ àwọn ọmọ kéékèèké lọ pé ní ájẹ́sọ̀lù wàdà tí ájì dágbére ìfún ẹ̀rẹ́ ni pé sóbìsì kan tẹ́lẹ̀ ní tọ́ ẹgbẹ́ ìtọ́wá ti bẹ̀yìn nígbà tó ti dágbére nìyẹn ájẹ́sọ̀lù wàdà ìyá ájẹ́sọ̀lù bùlà wọ́n yá ájẹ́sọ̀lù àkírà òun náà lájà àkọ́kọ́ tá a náà ní ṣe òun náà sì ní ájì dágbére ìkànnì náà bí ìtàn ti sọ هي نجي قال سيد سبا عباس بن بيلا صلى الصبح فذا نبي سيد الصبح من جرات العرب نيجي وتجي جرفة يقول الله أكبر على جس كلمة الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد سيجا كلمة الله أكبر هنا أوكي يوم الله ونعم على روايات تبي mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ ẹni bá nídìí àlàyé lẹ́kùnrin lórí eléyìí kọ́ lọ wo báyìí ní sunna ọ̀rọ̀ náà wà bẹ́ẹ̀ náà ni wọ́n bá kátó lọ wo kíra askar tí a bá wá ìmáàmù Nawawi àwọn àlàyé yẹn náà wà bẹ́ẹ̀ pẹ̀lú àwọn àlùwàyà ti askaru yẹn. ìgbà wo ni aláàbò àrùtà àgbẹ yìí ìgbà wo ni ọmọ bẹ̀rẹ̀ ìgbà wo ni ọmọ pin pẹ̀lú yọ̀ǹda ọlọ́run dáhùn sì ń bọ̀ láti mọ̀ sàlàyé torí wa wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ ara wa ala alihi wa ashabihi wa sallam assalamu alaikum wa rahmatullahi